Ah, ó ti ẹ̀ da ẹ̀yin gan ni wọ́n á lọ ẹ̀yin náà ni wọ́n á bọ̀ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú owó tẹ́lẹ̀ ń bọ̀ àtún. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ tí a ṣe owó yẹn ò tí wọlé ni tó bá ti wọlé a máa transfer sí ní street. ó kù díẹ̀ kó dáhùn. bẹ́ẹ̀ ti sọ lọ́sẹ̀ tó lọ náà rí transfer. a transfer sí. owó mi bẹ́ẹ̀ni sà. ńgbẹ́ ẹ wà gbalé owó ọdún méjì lẹ̀ san. bẹ́ẹ̀ni sà. ńgbẹ́ òsì ti tán báyìí lódì pé wọ́n á máa mú in lórí kí n máa mú in lọ́rùn iṣẹ́ wo lẹ ṣe tí ẹ̀rọ owó rẹ̀ gbà. ẹ̀rí ó iṣẹ́ tá à ń ṣe bíi ẹ̀ mọ àwọn online àwọn tó máa ń rajà online tó máa ń ta tó ti yẹ yín bíi káràkátà bẹ́ẹ̀ bí àwọn Jumia ó ti yẹ yín bí àwọn junior yẹn tó jẹ́ pé àwọn tó bá fẹ́ rajà bóyá láti bá bi yankí bóyá láti bá bi US láti bá bi UK so kò jẹ́ Germany anywhere ní Europe tó máa fẹ́ rajà láti bẹ̀ wá sí Nàìjíríà àbáwọn àbáwọn carton náà ń pè so àmọ́ àbáwọn kó wa máa ń tà so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ọ̀run tí ò yé mi ní ọ̀rọ̀ yìí ni pé àníjọ́ tẹ wá gbalẹ̀ owó ọdún méjì lẹ̀ sálẹ̀ bí ẹ bá sì tó ń lọ tẹ́ ń tó ń bọ̀ ẹ̀ tó ń ra nǹkan bàbá ẹ gbà ó látìgbà tí owó ìtì wa tán báyìí èmi ò gbúròó yín mọ́ o lódì ká ẹ máa da ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀sẹ̀ tó lọ gbóná ebi tó ní báde lẹ́sẹ̀ ni àbí pati lẹ́sẹ̀ tẹ gbogbo yín kó nulẹ̀ tẹ́ ń pariwo tẹ́ ń mutí oríṣiríṣi irú owó òun ẹ ṣe wá fi sanwó ilé ńgbà náà. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó ní pé ṣe rí pàdí mi yìí hmm. peter ló ló ṣe bẹ́ẹ̀ dé ṣe yẹ yín sóhun ló fà tá a fi tá a fi jayé lọ́jọ́ yẹn bó ṣe gbà lọ́jọ́ yẹn nìyẹn. owó mi mẹ́lẹ̀ máa ń wọlé very soon débi yìí pé bẹ́ẹ̀ de tèmi tó ń bọ̀ yìí àjọ máa wà papọ̀ tó yẹ pé àjọ máa bọ̀ àjọ máa gbé kásikẹ́tì ṣẹ́rí kásikẹ́ẹ̀tì tí yín báyìí wọ́n máa dá gbé fún yín. wọ́n gbé kásikẹ́ẹ̀tì fún ọ. a jọ gbé kásikẹ́ẹ̀tì ní ẹ̀ bá. kásikẹ́ẹ̀tì bò. ibi tí bàbá gan bá tún jókòó sí gan ẹ gba kásikẹ́ẹ̀tì lé. wọ́n á gbé kásikẹ́ẹ̀tì fún ọ ah. pósí náà ní jẹ́lẹ̀. ẹ eh, pósí ọtí ló máa bá ẹ ẹ ẹ gbé lọ lé mi ẹ bá ń sọyún ẹ gbé pósí ọtí lọ lé mi bá ṣe kílẹ̀ ń sọ ẹ wo ẹ lọ wọ́wọ́ tèmi fẹ́ mi o tó rárá fún mi ṣé ṣe fọ́ wa ilẹ̀ ilẹ̀ yìí. Ah, ah, rárá wa ṣe fọ́ wa náà jìbìtì àjùlálù ah, jìbìtì o orí láyìn káràkátà ni kátìn káràkátà kára wọn kọjá wà lé kọ́ta ni. ọ̀sẹ̀ tí ń bọ̀ bí n bá ti rí owó mi kò lè tọ́sẹ̀ tí ń bọ̀ owó yín máa wọlé wa bẹ̀rẹ̀ máa wọlé ìlọ́po méjì ni aláti jẹ́ fún wa bàbá. kò sí wàhálà tó yẹ pé àjọ máa wà papọ̀ tó jẹ́ pé àjọ máa bọ́ọ̀lù pàtàjọ máa. ọmọ bọ́ọ̀lù bọ́ọ̀lù. Oh, ara sẹ́tẹ̀ ń ṣe fún mi ah, bí four one night. lọ́dọ̀. ẹ máa rọ ajẹ́ tí gbọ́sà kò kò sí wàhálà. láìpẹ́ ah, ẹ máa rí àjọ máa wà níta tó máa bọ̀ àjọ máa àjọ máa wà àjọ máa bọ̀ àjọ máa bọ̀ ká gbé kásikẹ́ẹ̀tì papọ̀. wàrà ni ilẹ̀ ẹ̀jọ̀ máa bọ̀. ha ah. na fk o paul o pay the money na afẹ́rí so everything go down. bàbá máa rọ́wọ́ wa. So make we go make we dey ah taniya. ah ń sà. ṣé òun etí àlejò ni. Dékúnlé. àwọn bàbá ah wọlé. àwọn bàbá lọ kí ni wá. àbẹ́rẹ́ ṣe ìrìnà ìrìnà bẹ́ẹ̀. o tẹ̀ da bẹ́ẹ̀ tí mo tẹ̀ bá yín lé mo ti yẹ irú club ẹ̀ ní báyìí. ẹ ẹ àmì ìsìn club mi là wà. ẹ kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n ní ẹ̀kún ewo òṣàlélẹ̀ tó fẹ́ fojú gbé ọkọ̀ client lọ ni kí ló ṣe ẹ́. àwa ò ní kí ló ṣẹlẹ̀ nǹkan tó bá bá wá ẹni tó bá wá bóyá pọ̀ ló wá kọjú mọ̀ náà. peter kí ló ṣe ẹ́. àwa ò ní kí kí ló fẹ́. tiwa ló ń fún kí ni. àzìmú fẹ́ ká jọ máa bó lọ ní sọ. ro láìsí bọ. àbí ẹgbò àbí ẹgbò. àzìmú fẹ́ kẹ kẹ láìtì mi kẹ kí máa update kí máa update. kó máa update ṣé life score ni wọ́n ní àbí wọ́n ní update. mo fẹ́ kẹ kọ́ mi iṣẹ́ mi sàn mo fẹ́ kẹ kọ́ mi iṣẹ́. <laughs> Peter àwọn yàrá rẹ kọ́ ṣe. iṣẹ́ wo iṣẹ́ fọgànáísà tí mò ń ṣe àbí. Ah, ẹ̀gbọ́n ẹ̀ ṣe fọgànáísà ìlú ẹ̀fẹ́ àní ọmọ gbọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ jókòó mọ́ máa bẹ̀ máa sọ̀rọ̀ ṣó fẹ́ máa wo nǹkan tí mò ń ṣe ni. Ah. Ah. kí ló dé tí wọn lọ wú ọdún ojú ẹ lórí ẹ kí ló wá fún o tí ń ranjú mọ́ screen jù náà kí ló ṣe é náà eh, kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. iṣẹ́ kí ni update kí ni hmm. ọmọ alájì ah. mo fẹ́ wàhálà o. ó yẹ ó yẹ lálọ́ ìdílé ajé ẹ sí wa o orí torí burúkú o. ọ̀rẹ́ understand náà. àwọn understand náà wọ́n yé ń bá ẹ fà. dí ọmọkùnrin ò tó bọ̀ dí ọmọkùnrin ò tó bọ̀ ọmọ yẹn ó ti ẹ̀já rẹ̀ lára mi gbogbo àwọn yòókù náà orí pàlàjì ti lọ mẹ́kà o fẹ́ mú mọ́mí náà lọ kí mọ́mí náà dà lájà ẹ̀ náà wà láà tó bá yẹ kó fẹ́ kọ́ àwọn máa help career ṣé you get but no. gbà kí ló ṣe é. ṣé bọ̀ ló wá wò tẹlifíṣàn aláàjì ti bàjẹ́ àbí. mi ì sọ̀rọ̀ mọ́. Ah, o tún ta bẹ́ẹ̀ mẹ́jà. o tún ta bẹ́ẹ̀ ah, ah, o tó ṣe fọkọ kílẹ̀ǹtì ẹ̀ padà ta bẹ́ẹ̀ tì í kì í ṣe pé aláyé pàápàá rẹ̀. ṣé náírà bẹ̀tì wọ́n ta àbí mẹ́rin bẹ̀tì àbí bẹ́ẹ̀ náírà. àbí king bet. gbogbo ẹ̀rọ yà ta bàbọ̀ gbogbo ẹ̀rọ ta bàbọ̀. fún òun wo ló lò. ó ní fún òun ti ní fún òun. ó mọ̀ kó ní fún òun. àmọ̀ kó ní fún òun fún òun náà ló lò. ẹ̀ẹ́n ní wàhálà. ẹ Peter eh? àwọn Facebook rẹ̀ bàyẹ̀ ń kọ́ náà mo láwọn facebook kan mo sì lé lọ́wọ́ mo lè fún but ah àlàyé òun ranjúmọ́ látọ̀ mi jù òun ranjúmọ́ látọ̀ mi mo lè fún ọmọ. bọ̀gọ́ tó máa wà bẹ́ẹ̀ dékúnlé torí bẹ́ẹ̀ mi ti wà mo rẹ́ẹ̀dì láti kọ ẹṣẹ́ nọ́mà àkọ ẹṣẹ́ èèyàn ọmọ tó wọn tèèyàn náà lè dé kíkọ tí mo sọ yẹ bá a lè ṣe wà yìí bá a lè ṣe ti nóbi ṣe wí lóde kọ́ lẹ́mọ̀ ni bọ̀ ó lè jẹ́ pé bẹ́ẹ̀ first call ẹ̀ ti tiẹ̀ ó lè ju gbogbo náà àti ìgbàlẹ̀ náà láti ìyàwó. na so sweet day. ṣé e get because. no àwa là á kí sọmọ ológo. sọmọ olófo wà là wà. o mọ̀ pé to bá fẹ́ ṣe ẹ̀sán àwọn máa ní read the following instruction carefully instruction game là ń sọ fún ẹ tó jẹ́ kàn kàn kalẹ̀ tó bá ti mú client a máa sọ pé tó máa gbé lọ fún ẹ torí àwọn tó ti mú yẹ nǹkan kan ìjàmbá lè ṣe but àwọn ibìkan tó bá gbé lọ. ṣe mọ́tò ló máa gbé ọ lọ. no kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ ni fear will never connect ara àwọn kò tó wà street nìyẹn fear will never connect bọ̀bọ̀ wa bá fẹ́ connect náà o gbọ́dọ̀ la ip man strong. ṣé o mọ tó jẹ́ ip torí mo ṣe lanú yẹn lẹ̀ yẹ̀ òun kò pé bóyá ip club àbí nǹkan kò bí ṣe o. o ṣe wọ géèmù nínú gbogbo ẹ náà ló máa mú àpò sí wàhálà sórí ip man lẹ́nu ti rà láyé ip man fún ẹ. torí bí àwọn bí àwọn àfáà àwọn fáà máa ń ṣe fún ẹ bí àwọn pásítọ̀ yẹn àwọn tó máa ṣe confam fún ẹ tó kì í ṣe fake. ẹgbẹ́ fọ́ọ̀nì. Ah. so ohun tó ń jẹ́ ip kò náà ló la kò dẹ́ ṣe tó àwọn ètò àwọn apani babaláwo. babaláwo àbólógún kàbọ̀ lọ́sà. iṣẹ́ náà ti bẹ̀rẹ̀. ip confam ip. confam ip. jọ́gbọ̀n. àwọn onímọ̀ àmàkí màmá adékúnlé wà lẹ́fọ̀. babaláwo ní ẹ̀ farabalẹ̀ farabalẹ̀ gbogbo onímọ̀mí gbogbo onímọ̀mí onímọ̀mí yẹn ìyẹn ń ṣe kínní báwa náà ṣe wà ìpẹ́jì báwa náà onímọ̀mí kẹsàn-án ṣe pé báyà láìpẹ́ náà ṣùgbọ́n ní ìsọfún ṣé mọ́mí tèmi ni òṣùọ́. àzìmọ́ ní tó confirm. ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ́ náà o ti bẹ̀rẹ̀ ṣẹ́ lára ti rí bẹ́ẹ̀. kúnlé àbí kí ló ṣe ẹ́ náà ṣé èèyàn kan ṣọ́ à pọ̀ òun fún bọ́bọ́ ẹ̀ chance náà wé sì lè hapun. àwọn kékeré ni kò fẹ́ fà mí lè ṣe àwọn ilé ìwé rẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ fún. nǹkan pé kí n explain fún mi nìyí. kí ló ṣe ẹ́ náà wúlò wúlò wúlò fọ́ àwọn ọmọ afọ́ bí àwo àwọn ọmọ àtúgbà wo. Wow. Olisco oya oh, bí wọ́n ṣe lọ́wọ́ sí mi láìpẹ́ tó bá ti dé ọ́fíìsì gbèsè náà ìyá àgbà we ó wá ṣiṣẹ́ ní ọ́fíìsì ọjọ́ sweet àti ìwà kò sí ẹ̀ ìwà ni gbogbo àlè báàgì ló gbé wa ní báàgì báàgì ló ṣe é náà. Yes, Susan. ẹsẹ̀ ló kábíyèsí o àmú òkun adé màmú mọ́ mà. Okay ma, okay ma, mo tẹ ẹrù yẹn, yes, I know the place. Okay ma, thank you ma. Okay ma. Uh, yes ma, auntie. tá a bá débẹ̀ ká wo iṣẹ́ tá a then I will send back the celebrity stories to you ma. a lè ṣe ah, okay ma okay ma no problem i will do all that ma. ẹ ṣe thank you ma. okay okay ma send invoice wa sí. thank you ma You're welcome. kábíyèsí ẹ ṣe ma. Oh, wow. wow. wow wow wow wow wow irú lọ́ọ̀pù ló dé náà. lọ́ọ̀pù ti bá no no no i don't i don't really understand ó ṣe jẹ́ pé each time tá a bá ti wà ní ọ́fíìsì tá à ń ṣeré ìfẹ́ lówó máa wọlé tí mi máa gbà kó lówó wá gbówó wọlé tẹ́ẹ̀mì. o ẹ̀ lówó ni àbí management. èyí ẹ̀ kò ní sórí owó ilé fáà ibi kan mo ní ọ́fíìsì ibi kan mo ní ọ́fíìsì owó tó ń wọlé tẹ́lẹ̀ ti management àmọ́ owó èmi àti wọlé. kò yé mi. okay now let me tell you tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n bá ṣe wọlé management àwọn ilé èmi ni wọ́n pè èmi ni mo lówó èmi ni mo gbé iṣẹ́ ṣe wọlé. ẹ ẹ lè lówó ẹ dúró báwo lè ṣe fẹ́ ṣe àlẹ́ àwọn òwe fẹ́ bá yín ṣiṣẹ́ yìí. sí mi ṣe máa ṣe ó simple rántí pé àwọn boys kan wà tí wọ́n wá ṣe interview some boys and girls are forty single tí management ò tán reject ọlọ́run máa ṣe. ṣe rò pé àwọn guys ẹ̀ máa lè ṣiṣẹ́. àwọn ló máa ṣe that commercial pay we just gather them I will supervise them they will contact someone to me and then we will turn. okay tí wọ́n bá wá ṣe ṣé kò dẹ̀ ní lẹ́yìn. Wow! Wow! Wow! wá wá wá wá wá Wow! dúró bólẹ̀ tí ń bọ̀ ní ìdajì ìjókòó mi bí eré tí ẹ nì torí ìdajì ìdajì lọ́ọ́ máa jí wọlé kò yé mi ń bo lọ lọ mọ́sáàsì ló jí lọ ni àbí pírẹ́yà àárọ̀ bó bá ṣe mọ́sáàsì orí irọ́ lọ pa èmi náà lọ mọ́sáàsì n ò rí ọ bá ṣe pírẹ́yà àárọ̀ ní ń bo ṣọ́ọ̀ṣì ń bo ṣọ́ọ̀ṣì tí wàá sọ́tọ̀ wọ̀ ó ṣòkòtò òrùngbẹ bíi ti bíi búrọ̀sì aláago ọwọ́ àjíwọlé ń dájí ọmọ lọ́ọ̀rẹ́ sùn ọlọ́gbẹ́bọn ni jésù tọrọ fún gbogbo àná mọ̀nà ẹ̀bùrú àgbáni kò sẹ́ńtì ọgbọ̀nà ẹ̀bùrú láàárọ̀ ọjọ́ alẹ́ rẹ̀ ẹkún àtòfò ní jáàsì gbàgbọ́ bá fẹ́ rin gbangba ọ̀nà ẹ̀bùrú tó ń gbà yìí kọ́ bá mú o gbangba rẹ̀ ẹkún àtòfò ní ọjà sí o. Ah, ah, ah, kí ló dé kí ló dé tá a fẹ́ pèsè ọmọ fún mi láàárọ̀ kùtùkùtù ọlọ́pàá èwo tèpè amúnijá amúni ọmọ tá à ń gbàdúrà kí burújìrì ò jáde kó bẹ̀rẹ̀ sí ni mo kọ́lé kó mọ́ra mọ́tẹ́ wá ń ṣépè fún láàárọ̀ kùtùkùtù ẹnu tẹ́ ti fi ṣàdúrà láàárọ̀ yìí. ṣé mo ṣépè fún rèé mo sọ pé wọn ń fowó ẹkún rajà ẹ̀rín béèyàn bá gbẹ ìbùrú láàárọ̀ ẹkún àtòfò ní ọ̀gágun rẹ̀. Eh ok iṣẹ́ kíní ṣe tó tírú eléyìí fẹ́ kọ́lé ṣé owó ẹ̀kún wa máa fi rajà ẹ̀rín. kì í sàtọ̀ mi. èèyàn ọ̀lẹ̀ fún ọ gbàtẹ́ èèyàn ọ̀lẹ̀ náà máa ń mo sọ tèmi fún ọ. bàbá adékúnlé ẹ múra sí rọ. ẹ fẹ́ràn ọmọ ẹ ẹ ti mọ̀ báyọ̀ ọmọ oṣù tí mò ń wọ ọ̀nà wọn náà rìn kùrù sáà mọ̀ bọ̀. Ah, ẹ yọ fún yín gbàtí ó yọ láwọn mọ pagbe pagbe lálẹ́ àná sọ fún mi pé òun bọ̀ òun bọ̀ òun bọ̀ ibo nìwọ náà wàá lọ látànà. tilẹ̀ ẹ̀rú bẹ̀rẹ̀ sí ní bà mí pé bolo wa máa wà títí tí mo fi sun òwọlé lánàá wọ́n jẹ́ kí bàbá ẹ̀ máa sọ̀rọ̀. mọ́mí ẹ má bínú ọ̀dọ̀ bọ̀dà paul náà ni mo wà ṣé mo sọ fún yín pé ọ̀dọ̀ náà ni ṣé mo ti ń kọ́ṣẹ́ yahoo so ọ̀dọ̀ ni wọ́n ti ń kọ́ mi níṣẹ́ yẹn so torí ẹ̀ Eh, ọkàn mi kò sí tó burú nù kó mọ̀ ṣe yahoo nǹkan tó kàn le jù mẹ́ ni pé àwọn ọmọ tó wà ń ta sí tán bá ti rówó tán wọn ní gbọ́rọ̀ sóbì lẹ́nu wọn irun orí wọn á bẹ̀rẹ̀ sí ni máa dín kára ṣòkòtò oníṣe déédéé di wọn ah. àwọn míì àti ẹ̀tún wà lọ fowó gba òtẹ́ wọn ní dúró nù lé mọ́. Eh, ẹ mọ mi ẹ ṣáà mọ mọ mọ tẹ ẹ ní ẹ mọ mọ tẹ ẹ jẹ́rìí mi náà ṣe trust mi mọ ni. tí n bá ti ṣìyàwó yẹn tó bá ti tó bá ti dé ẹ wá rí lexus ni màá máa gbọ́ èmi fẹ́ di bí àwọn lámìdí àwọn star ṣe dé mọ́ lámìdí náà àwọn lẹ́mìnís so ṣe ẹgbẹ́ àwọn kì í ṣe wà àwọn kì í ṣe wà burúkú àwọn yẹn lè fẹ́ dín tèmi báwo yìí mò ń ṣe gbọ́. even though gan lálẹ́ àná tá a jọ ń sọ̀rọ̀ wọ́n sọ fún mi pé àwọn need ip man. kí ló ń jẹ́ ip man ṣìmọ́ mi ṣẹ́ẹ̀tù jáde bẹ́ẹ̀ náà ni ẹ babaláwo babaláwo tó lè ṣu oògùn tó wà òkè dáadáa. sẹ́yìn ilẹ̀ tó wá fún lórúkọ pàtàkì ah. tówó fi mọ́ wọlé àbí èyí ò lè tí wọ́n bá sàti sàdé fèmí pé tó bá ti ń ṣe yahoo yòó tó bá ti rówó ó mọ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu kò ní di pé kí n máa sọ ah. pé Dékúnlé ọmọ ni mọ́mì mò ń bọ̀ náà ò ní dá mi lóhùn. ṣé wàá trust mi ni so ẹ má rí. kò sí ọ̀nà ọkọ mi ìwọ sọ fún Paul wá rí mi kárí ọkọ mi tówó bá ti dé má yọ ọmọ ọkọ mọ jẹ́ kẹ́nu jẹ́ kí bàbá rẹ̀ ó jèrè ọ̀rọ̀ lórí mi nígbà ah, bẹ́ẹ̀ ò láìkì ṣe gbogbo àwọn ah, mo trust ẹ̀ mo mọ̀ kó kì í ṣọmọ kọ́ ọmọ ṣùgbọ́n ṣọmọ pé owó ò tí ì sí lọ́wọ́ ẹ̀ náà ni tówó bá dé tó ń sìn yín ó lè di tí wọn náà máa ṣe báyìí tí wọn máa tètè kúnlé tọmọ ní mọ́mí mò ń bọ̀ náà mi ò ní láìkì ẹ̀ o òwúrò dá ọkọ mi ó sòrí ó lálùbáríkà. Ah, ọ̀rẹ́ mi ẹkújọ́ mẹ́ta o ṣe dáadáa ni. mo lẹ́ ń lọ ọ̀dọ́ yín náà là ń bọ̀. mo fẹ́ sáré ra nǹkan tà ń bẹ̀ ni sí òsì. adúpẹ́ fọlọ́ mo ti fi aago rẹ pépépépépépé. ẹ wo inú ilé lèmi yàrá ni fóònù wà èmi wà ní ẹ̀kúlé mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ni mi ò jẹ́ mọ̀ pé ríǹgì. lẹ́wọ̀ ṣe dáadáa ni ọkùnrin àdúrà. ọ̀rẹ́ ọmọ mi ni mo ni mo mú wá ó nídìí ìrànlọ́wọ́ ó fẹ́ àjò tó péye. mọ́mí babaláwo làwọn tó máa ń ṣiṣẹ́ yẹn fún wa kò kí ń ṣe àwọn obìnrin tó ti yẹ yín ṣe é láwọn tó máa ń ṣiṣẹ́ yẹn fún wa bí àwọn fúlàní tó jẹ́ pé wọ́n gbà rìn ìlú tó yẹ pé bí anúgbó kan náà máa lọ dá wà mo ní ẹ ah, mo mọ nǹkan tí mo ń sọ nóbì today kò kí ń ṣe nílà ẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ àwọn ip máa wọ́n ṣe wà wọ́n fine tó ti yé yín wọ́n fáyìn bí yorùbá tíṣà náà jọ tó ti yé yín gbogbo àwọn èdè náà àwọn yorùbá wọn yẹn yorùbá tíṣà ni jáde wọn pé yorùbá tíṣà bá já dáadáa náà máa ṣe kínní má ṣe wàhálì bíi àwọn àgbo malaria náà máa ah, ah, ah. ẹ má bínú mọ́mí ẹ̀ jọ ṣẹ́rí babaláwo tó wà nílé tó pé wọ́n tó strong dáadáa tó ti dàgbà gan tó ń strong gan àwọn làwa wa kò kì í ṣe mi ò ní fẹ́ má bínú. kí ló dé tó ń ṣe báyìí ṣé ẹni tó bá ń ṣe babaláwo tó fẹ́ kọ́ sórí ni ọ̀rẹ́ mi tó yẹ kó jogún kínní lọ́dọ̀ bàbá rẹ̀ ni kí ló dé. mọ́mí ẹ gbàgbé àwọn ah, máa ń kọ́ sórí tó jẹ́ pé tẹ̀yìn kan máa wọ sáà ìwọ̀n báyìí máa kọ́ fọ́ sára ná ah. láwọn oríṣiríṣi nǹkan tó máa so ah, tó máa so tó máa so mókè tó máa so mára kí nígbà tó jẹ́ pẹ́yìn gan ìnílé fọwọ́ kàn kọ́kọ́ ń bẹ̀ wọ́n fresh mọ́ mi wọ́n fresh mọ́ ìwà yìí àwọn fresh. tó ló dẹ̀ ti fresh sí i wọn kì í ṣe babaláwo wọn ń ṣe oníṣègùn. wọn àjọ wọn àjọ mọ́mí ẹ má bínú ẹ má ah, bínú. ìbínú ẹ̀wẹ̀ ṣé mi ò bínú séyìí ẹni tí ọ̀dà kan mọ̀ eégún gbọ́n mi bó ti yé mo ní ṣe ń sọ mọ́ nígbà tí ọmọ pé àìtó oògùn là ń sóńde mọ̀rùn kí tinú ó gbénú kí tọ́ ọmọ gbé ta ni dákun kí ni kókó ń tẹ́ fẹ́ ń ṣe fún un gan torí kò yé mi. mo ah, ṣe ọ̀rẹ́ mi iṣẹ́ yahoo lòún ṣe ọ̀rẹ́ ọmọ mi ni. yahoo ó wá ń fẹ́ àwọn ágíò tó ṣe yí pé bàbá ti ń bá ó dẹ fẹ́ nú ara ẹ̀ ṣàlàyé. ẹ mọ́mí ṣẹ́rí baby you are jiboy ni mi ìyàwó boy ni mi tó confam mi tó so mo fẹ́ kó jẹ́ wípé tí máa ti bá client sọ̀rọ̀ báyìí tí máa ní kó gbàbẹ̀ kó rẹ̀ gbàbẹ̀ lọ́wọ́ kan ṣé nǹkan tí mo sọ yìí ni kó gbàbẹ̀ lọ́wọ́ kan anything tí máa ní pé kó ṣe báyìí kó dẹ̀ ṣe tí máa ní kó send me western union anything tí máa ní kó ṣe kó dẹ̀ ṣe kí n gbà sísì ẹ̀ kí n lòdù ẹ̀ kí n gbowó lọ́wọ́ ẹ̀ tí máa ní kó gbàbí kó gbàbẹ̀ lọ́wọ́ kan bẹ́ẹ̀ ìní tó dẹ̀ mo sọ pé àwọn àgbàlagbà ọkùnrin tó jẹ́ pé wọ́n strong gan àwọn ni tàbá àwọn fúlàní tó máa ń gbé nínú kínní ẹ jẹ́ kí n ṣàlàyé kó yé wọn ẹ jẹ́ kí n ṣàlàyé kó yé wọn kán lè mọ̀ fáwọn o. ọ̀rẹ́ mi èmi ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo bẹ́ẹ̀ ni àmọ́ pẹ̀lú àìnígbàgbọ́nú ara rẹ̀ àti torí tiẹ̀ èmi ọ̀wà jọ lójú bẹ́ẹ̀ ni ọyá mọ́ wà àlàáfíà rẹ wá ọwọ́ òsì jẹ́ rí i. ọwọ́ àlàáfíà. kẹ́ni egungun kí ni gbogbo eléyìí tó ọ̀yà sínú apá ìgàn kí ni gbogbo èyí mọ́mí ẹ má fọ eléyìí ṣe wà street lásán ni street lásán ni eréńgàn tó mo kọ síbẹ̀ kò ń ṣe pé ah street lásán ni ah, mọ́mí ẹ má fọ eléyìí wọ́n máa tì ní wọ́n máa tì ní tí wọ́n fi ń ṣe street nìyẹn street street lásán ni kò ń ṣe pé kò ń ṣe kankan street lásán ni. o sì lọ́ọ̀rẹ́ ọmọ rẹ ní ọmọkùnrin ah, wo ọmọ ọbọmọ rẹ sọ̀rọ̀ tó bá dáwọn tí ń bá rìn rè kọ́ mẹ́ta àwọn tí ó kò bá ní torí gbogbo èyí sọ́mọ gidi rèé mú mi àní ẹ má fò sẹ́ẹ̀. kò burú ó yá máa wá wá. kí ló rí lọ́wọ́ ẹ̀. ló jọ dàbí nù sáwọn haúsá máa ń tà yẹn. Hmm, tàbí nù ni orógbó ní bẹ lọ́wọ́ rẹ̀ wò bẹ́ẹ̀ ni ó yá bo. jẹ́ tó ti rí báwo ó yà jẹ́ bọ́ọ̀ ló ṣe rí lẹ́nu ṣe rí pópò ní lọ́mọ odò ṣọ́rọ́gbó máa ń dùn ní àbò ń korò náà fẹ́rẹ̀ ṣé kò ní gbogbo ẹ̀ ló mọ̀ ìṣòro ti ẹnu O ti jẹ́ báyìí ọ̀rẹ́ mi sórí hmm. bó ṣe jẹ́ yìí iṣẹ́ tó bá ṣe ìwọ ni mo fẹ́ rí o ìwọ ni kó padà wá kó wá fún mi lábọ̀ èmi ò fẹ́ rò lọ́dọ̀ tèmi náà. kò ṣe mo dúpẹ́ ọ̀rẹ́ mi. torí tiẹ̀ ni mo fi ṣe àti pé kò ní gbàgbọ́ ó ti rò pé àìtó kòkò mọ̀pá ìtó oògùn ni wọ́n ń so ń dè márùn kí tinú ó gbénú kí tó gbé ta ni èmi ò ní sọ jù bá ń lọ ìwọ ni mo fẹ́ rí kó wá fún mi lábọ̀. ọmọ àwọn ó ti yẹ yín wọ́n mi. má padà wá rí ẹmí o mọ̀ yín pé yóò mọ̀ ṣe kọ́tọ̀kọ́tọ̀ bá ó ní nǹkan àti ẹ̀tìjọ́ níbi tó yé mọ ní ìsọmọ ìfilẹ̀ jọmọ bó bá ti rí wá fún mi lábọ̀ ó dà o ó dà bọ̀ ah, o ọmọkọ́mọ àgbèyà ṣí ọ. ìyá wíìzì ètò ta nìyẹn kó wọlé. dẹ́kúnlé ni. wọlé dẹ́kúnlé. ìyá yìí dájú láti ṣe fún mi àáfà dẹ́kúnlé bó ṣe kó nà kí ló wà mọ́mí nǹkan. wọ́n ṣe ní kí máa pín in wò. àwọn ṣe o. ọwọ́ àwọn ká máa fọ́ ọ̀rẹ́ sọ. ọ̀rẹ́ ni o. ọ̀rẹ́ mi o. ọ̀rẹ́ yín tó ń bí mi bá ọ̀rẹ́ yín o. ṣé lọ́rẹ̀ méjì. bọ̀dà pítà. pítà pítà wọn ṣe ọ̀rẹ́ mi ẹ̀jẹ̀ mi ni pítà. ẹ̀jẹ̀ yín ni bọ̀dà pítà. ẹ̀jẹ̀ mi ni pítà. Ah, ẹ wo nǹkan tí bọ̀dà pítà ń ṣe lẹ́nu tó mẹ́ta ìgbó bá àdúgbò torí àlá àti pa àwọn client mi sọ. pé o a ní kọrin ta nípa mi. ẹ̀gbọ́n. obìnrin ariwo ẹ ní ẹrọ ẹ wá máa gbá lé yẹn lọ. ètùtù nìyẹn ẹ wọ ẹ̀gbọ́n lónìí rétí itunes báyìí sí. itunes country wo. us ni us. us èló ni. hundred dollar ni. àwọn àtúnṣe ń béèrè kọ́kọ́ send card sí mi send ẹ̀ sí whatsapp mi. ẹ̀gbọ́n ẹ tún ti dé nìyẹn èló ni èló èló. ṣé o fẹ́ send card ni àbúfẹ́ mọ price. èló ni èló èló. send ẹ̀ ah tó bá dẹ̀ sí ní nǹkan ṣe má disturb. kì í ṣá send ẹ̀ àbí. ẹ ti máa ṣe kó tí mo ṣe lọ́ngbà rẹ̀. ẹ̀hẹ̀ mo ti send ẹ̀ o. ẹ̀hẹ̀ mo ti rí àkọ́dẹ̀ tó fẹ́ máa disturb mi lórí nǹkan tí o ti. fàkàtì náà bẹ́ẹ̀ náà sí mo mọ̀ kó lè fún mi fẹ́ card kó lè fẹ́ parẹ́. Ah, ah, ṣé ẹ̀rí nínú mi ṣe ń dùn tó ni. káàdì tó tún fún mi ò ní rìsíìtì náà. ẹ̀gbọ́n ẹ tún ní rìsíìtì lẹfẹ jẹ ní ah, báyìí. àti ọba ti ní rìsíìtì wọn náà ti mọ price ẹ ó lo ah. one ninety ní o. ẹ̀gbọ́n one ninety kẹ ah, ó ti kéré jù ó ti kéré jù ó ṣe máa pè sẹ́sítì mi sí i ó máa ṣe ní two ten fún mi. ẹ fọwọ́dì ẹ fún un ẹ̀gbọ́n èló lélẹ̀ kí ṣe wọ́n lọ́wọ́ sẹ́ẹ̀tì ẹ tún ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ tún ti bẹ̀rẹ̀ wáyé nìyẹn ó ti kéré ju ti kéré ju. tí wọ́n bá ti sọ balance fún mi èmi náà máa fẹ́ balance. èwo ló tún jẹ́ balance náà tá à ń sọ lẹ́yìn ọgbẹ́ ọgbẹ́ ẹgbọ́n ẹgbẹ́ mi gbowó tèmi. tí o fẹ́ máa fohùn lẹ̀ fún mi ni. mi fohùn lẹ̀ mi fohùn lẹ̀ ẹ̀gbọ́n jọ ẹ pa pẹ̀. ìgbàwo ló lọ pọ́ ò wálé lẹ́nu ìgbàwo ló kú òwe bá. ẹ dẹ fún ṣìdánù jàre ẹ ti fọkàn balẹ̀. alpha sexty báwo ni sísè ọwọ́ ẹ̀ wá sọ̀la ìka ẹ̀ kásáré update ara wa mo fẹ́ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ nítorí àwọn ọmọ kéékèèké tí mò ń kọ́ ṣẹ́ ń bí bàjẹ́ àwọn ọmọ ẹ̀yọ́ kan bàjẹ́ ni wọ́n bá ti ń gba káàdì hundred naira báyìí wọ́n ti máa wọ crazy jeans kì í ẹ̀ náà wà lànà tó bá nìkan ṣe yọ bàbá aláàbàbà ẹni ìrànjú aláyé ṣé wọ́n fẹ́ ṣiṣẹ́ tó ní jẹ́ńbẹ̀ ni mi ti gbowó lè lọ́nà balance kan Balenciaga ni. nígbà a káàdì lọ́wọ́ yín wá fún wàláì ah. ẹ̀rí bẹ́ẹ̀. peter ò ní fẹ́ ṣerú yẹn peter torí peter tí wọ́n sọ yìí peter ó ní píkà tó jẹ́ kó máa bá mi pík wọn dẹ̀ bílẹ̀ ayé ẹ̀dá kó ṣe wèrè fún mi peter tẹ́ kó kò fẹ́ pa. Ah. bẹ́ẹ̀ peter last year lẹ́ sọ èyí ṣe peter sin yìí mọ́ ọ̀dà peter máa ti máa dùn peter mad. ọ̀la <laughs> àwọn bàbá yẹn dẹ̀ sọ pé àwọn máa jẹ ju wọn ni. electricity for computer. àṣẹ iná kan rí ebi àná nígbà wọlé bẹ̀rẹ̀ sí ní fàlà tẹ́lẹ̀ ti dé electricity for computer ṣé ìwọ ṣé ọkọ ni Peter fún Facebook àgbà tó ń bẹ̀rẹ̀ ṣe é ṣe. history nìyẹn ẹ̀gbọ́n sáà history nìyẹn gba ẹnu yẹn ìbàlójú dúdú nìyẹn. wọ́n fi máa ba mood mi jẹ́ nínú àwọn. Jíbọ́lá náà ní ìsìn yìí mo bó náà sọ̀rọ̀ láti ìjẹta òun náà ò respond. Ah. mi mọ nǹkan tó ṣe mò ń chat ẹ̀ sí kò respond mo pín gbogbo àná throughout kò respond káàpù rẹ̀ àbíṣẹ́ olórí burúkú tó láwọn gbà pé àwọn fẹ́ lọ ṣiṣẹ́ òṣì kan mi mọ́ṣẹ́ òrì o ní mi mọ kókó ẹ̀ mi mẹ́ni ti bá peter náà tún dé náà sí tó náà tún tún kó tiẹ̀ náà dé tó ń rípo àwọn èèyàn káàkiri. wàhálà ńlá ni nǹkan tó tiẹ̀ tó kọ̀ tiẹ̀ mórí mi tí mo kàn já jókòó sí ibà tí ó ní jíjíbára mo tún chaàtì mo yẹ jókòó. àyè gbogbo èdè kó gán gbogbo yẹn gan náà. bọ̀ ọ́ di sí ibẹ̀ ṣáà bá bọ́dà peter sọ̀rọ̀ ó yẹ káwọn street máa jẹ ojú ọmọlẹ̀ o. ẹ jẹ́ ju peter lọ bá sọ̀rọ̀ nǹkan tí mo bá yín sọ lẹ́sìn understand. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ um, yeah very well. Um, oye wa madam but a ní ìbéèrè kan ni February. yeah go ahead. Yeah, thank you. ẹ jọ gẹ́gẹ́ bí explanation ọ̀gá wọ́n ní a máa one week níbẹ̀ which is seven days. And eh, after that one week kí ló wá máa jẹ́ òpó à ṣé ká máa expect kọ́ ọ̀gá ni àbí. ẹ eh, wo èmi ò bí àwọn lè uh, gentlemen and ladies, no. I mean, capital, no. Even the allowance. No, no, no. Kí kí kí ṣé nǹkan ṣe fẹ́ ṣe fún yín ẹ̀ understand ẹ̀ ni. Lẹ́sà, ṣé two weeks tí a fẹ́ lò ah, Sorry, a week to a fẹ́ She nìyẹn. Ṣé waste me, Waste ni báwo? Ṣé mi ni fún yín lóúnjẹ ni? Èmi ni my house yìí now. See, see, see, it's like hey, kò fẹ́ get kò sí kò sọ. Ẹ ti wá sọ́dọ̀ wa, ẹ ríṣẹ́ mo fẹ́ lo opportunity pé tẹ bá wá tẹ bá ṣiṣẹ́ ìdáadáa fọ́sẹ̀ management máa wá tẹ bá wo èyí wọ́n lè consider hypervention wọn á gbà ìṣiṣẹ́ ṣé mi máa gbó oṣù yìí ni wo bọ́lá èyí ṣìlàkà ilé ìwọ̀n rẹ̀ bí ṣiṣẹ́ náà bá kàn ṣoore fún wọn waste ló wá jẹ́ náà tó bá ṣiṣẹ́ pẹ̀lú wọn God of love. Ma, ẹjọ ma, ẹjọ ṣàlẹ̀ rí ma. You mean privately abi? No no no no, èmi lọ̀gá bí yìí, ẹ má rí ẹ má rí kọ̀rọ̀. Àwa máa ṣe. Mi wọ. Àwa máa ṣe. Are you sure? Yes. Good. Ẹ máa ṣe àbí. Mo ti bọ̀. No, you are not talking. Sir, ẹ wo, èmi èmi máa ṣe. You are ready. I'm ah, very I'm ah, very interested. Pẹ̀lú ojú ẹ̀. Mo ti yọ. Hey, Nigerians. Mo ti ṣe. Èmi ò lọ́pṣọ̀ èmi náà máa jẹun ní ọ̀sán. ọlọ́run rẹ́dì. thank you etí tẹ́ bá ṣe rẹ́dì. ọ̀gá kò ṣe pé àwọn náà ń fakọ sí i it's just that we are all graduates. graduates. ẹ lọ gbọ́ kàdà kó máa wà náà. ìyàkùnkùn òbí bẹ́ẹ̀ mọ̀ kàdà gùn. graduate my foot. bá bá jọ ẹ̀wọ̀n kó jọ ẹ̀wọ̀n tẹ́ bá ṣe ti rẹ́dì àbí àti every of you tẹ́ bá dàrọ̀ làbà eight yẹn eight on the dot kẹ́ wá síbi kàdé take off kẹ́ dẹ̀ múra dáadáa ṣòṣìgbọ́ office see leave the office. bọ́ ah, ẹ̀jẹ̀ mi kí ló á kùn. èwo lẹ jẹ ẹ̀jẹ̀ mi èwo màmá pariwo ẹ̀jẹ̀ mi èwo màmá pariwo tí wọ́n lọ máa ṣàwọn pé wọ́n máa tó wọ́n máa tó wọ́n máa rí dínkù èèyàn. àjà sì ní kí ló á pọ̀n. o máa ń kí ló tó wọ́n máa lọ máa rí ìbọn ọmọ kéékèèké wọ́n máa gba káàdì wọn máa gba dífíkà lọ́wọ́ wọn máa fún wọn lówó ẹ̀kọ́ àtàkà. ọmọ wo mo rí kí ló ọmọ wo ló rí. Paul go straight to the point. ok kí n go straight to the point. Eh. kí n go straight to the point. ok kí ló tó ń gba káàdì lọ́wọ́ àwọn tó fún ọ lówó. àwọn ọmọ wo wọ́n ti wá fẹjọ́ sùn ẹ̀ tìmọ́tà rẹ nígbà ẹja. ṣé mo gbowó mi fún ẹni kí ló wá. ìwúlò gbowó fún mi. òun pè mí ní rífà ní. rífà ní ẹ rífà ní ẹ wàá ti máa gbàgbà lọ́wọ́ àwọn tó lè fún àwọn lówó. rífà ìwà tó wù yóò dá rífà ní ẹ. ẹ̀jẹ̀ mi ń pè mí rífà. rífà ní ẹ rífà ní ẹ. àwọn ṣe sísí tó ń ṣe ń kọ́ tí mo bá dá sí tó ní kí n gbẹnu sọ wà láàrin wa àti àkà. ẹ kí ló ṣe sí. òní níṣẹ́ wàá máa pẹ́rẹ́ ní mi dúmá owó tó àjọ ṣiṣẹ́ ònìyẹn wa. ẹ náà kẹ́ náà láàrin èmi àtọmọ tó níṣẹ́ ni tí ó bá dẹ̀ tẹ́ wọn lọ́n kí lọ fẹjọ́ mi sun kíláǹtì wọn. kẹlẹ ọjọ́ sun kíláǹtì wọn. bọ́ọ̀ bọ́ọ̀ má dà mí láàmú skill updates tó wà. Peter òun pè mí nípa olè ní ní ẹ̀bá bọ́ olè ní ẹ̀bá ní ẹ̀bọ̀. báwo ṣe máa gbagilé lọ́wọ́ àwọn ọmọ twenty five percent thirty percent bó ṣe ń dá lórí lórí bíkà yìí. iṣẹ́ tó pè mí ni mò ń ṣe àwọn ọmọ tó ń sọ ìta ló kọ́ wọn ṣẹ́ rípa sísì àlàyé jẹ́ ká kúrò lórí ẹ̀ street level body wà àwọn ọmọ wa ni ṣé wọ́n fẹ́ ṣiṣẹ́ tó ní jẹ́ mi bẹ́ẹ̀. mi láìka tó ṣe mi láìka tó ṣe peter wà á mú etí wà fáwọn ọmọ twenty ṣé wọn pe lion share ló mú yẹn. lion share kọ cat share ni. Ah, cat share. ṣé update wà. update wà sisi wà lẹ. now you are talking o ṣe ń sọ̀rọ̀ ní náà. ó dà mí fún ẹ mọ́. òyà pọ̀ pọ̀ lọ́lọ́lọ́lọ́ òyà fún mi sísì kí n kọ́mọ ẹlẹ́mẹ́jì wọlé fún ẹ. èèyàn dákọ̀ ò lè dàrí wá gùn náà yóò bí máa ẹ pásánà Wow. Man. Man. Yeah. This place is mighty. It's a royal home now. She òun kọ́ ló dé gbogbo ẹyẹ Ah, everywhere. It's more or less a palace. In fact. Wow. <laughs> But I'm ashamed I go new. I long But there, she matter n bá tọ̀? Bá ṣe dé sí, àní lè Ah, no, it's late. Yes, I'm very sure fún material kan wọ̀nyí. Suppose ìyá sọ sí pé o ti rẹ everybody for time. Ilẹ̀ ti ṣù. Do any of them tomorrow. Now you guys. Oya kí ló ń bọ̀? Ẹ ṣọ́ òkè lẹ́bi sí ọ̀pọ̀ ìdíra. Oya fi ayé ọ̀gá gbàgbé. Oya gbàgbé. Ibi tí a wá rèé o, ẹni pèsè wà tá a máa ṣe tó pọ̀. So please just make sure you work. Nítorí iṣẹ́ tá a bá ṣe ń bí mo máa bẹ̀rẹ̀ moment ṣe tí o sì yẹ. hi guys ṣé ẹ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ẹ̀sìn ẹ kò máa fún wa ní time díẹ̀ a fẹ́ lọ check gbogbo bẹ̀rẹ̀ ká lè wo àwọn rooms tí àwọn èèyàn máa wà kọ̀ọ̀kan ṣé èyí sọ ẹ kò fún wa ní time díẹ̀ ìjọ yìí sọ. ṣe ti wọ. Thank you. Oh, that's the Oh, I just wish. wow. It's lovely, lovely, lovely. <clears throat> what do you see? Lovely God, place. Thank you, Jesus. wow. What? Major, ṣé picture about ọkọ̀ she Adékọ́lé lè? Ṣé She mọ̀ wọ́n tẹ́lẹ̀? Ẹ ń mọ̀ pé mi ò rí lè mọ̀ wọ́n but wọ́n máa gbọ́ pa wọn dáadáa. You know? Ṣé lè ṣú ọ̀rọ̀ tẹ̀sán yìí? Hundred percent sure. What Daniel yín lójú. Bẹ́ẹ̀ni. Hmm. ẹ dẹ̀ ṣọ́ nǹkan tá sọ yìí. hundred percent sure. mo ń pè kó gbé kọ́ ọ. ẹni wàá ti rúgbìn ẹni wàá ti wọ́n pé òṣèlú bàtàlàtà ọ bàbá wa rèé very nice man àgbà tó wà láyé. ìjọ tí mo wọ ìlú tó wà láyé. ẹ lọ́ọ̀ni. ẹ lọ́ọ̀ni. báwo ni trip ẹ̀. a ṣe ń dé Ifẹ̀ náà báyìí. ó ti dé Ifẹ̀ kò sí nǹkan tó ṣe mí mi fẹ́ gbọ́rọ̀ kọ̀ọ̀kan o ní láti padà délé lálẹ́ yìí. lẹ́sìn wo ni síbàdàn padà. mi ò ní excuse kankan mo ti pé ọ́fíìsì ẹ̀ wọ́n tẹ̀jẹ̀ kó yé mi pé wà á ti secretary ẹ̀dá mi lẹ́jọ́ travel wọ́n wá kò dé mi èmi pé wọ́n fẹ́ lọ́wọ́ iṣẹ́ kan nífẹ̀ẹ́ mi sí sí sí wo wo sweetheart máa gbọ́rọ̀ mi máa gbọ́rọ̀ gbogbo solution ọ̀rọ̀ àti tó máa ń bá káàkiri ṣé mi wàá ní ṣiṣẹ́ mọ́ ni. àwa sì fẹ́ wá ṣiṣẹ́ náà wá sí kí n má gba bòbánu wá ago tó wà lọ́wọ́ ẹ̀ náà. ó ní láti ni o mo ń retí ẹ báyìí báyìí. ẹ ẹ lo ẹ lo. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ṣe pé yìí ó dá nítorí pé olórí lọmọ sẹ́kítírì yẹn kẹ́ ẹ máa wò ó nǹkan bẹ̀rẹ̀ ṣe wá wò ní ilé ọkọ ló wà. bọ́pọ́pọ́pọ́ kò sí pẹ̀lú ẹ̀ náà. yes it is true ọkọ ẹ̀ ò sí àárọ̀ bọ̀ ó ṣàmà ní agreement tó máa wà láàrin òun àtọkọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ tó travel ṣé yẹn ló wá fún láǹfààní àti máa ṣe ranù kiri. ṣé bí ọkọ tèmi ló yẹ kó ṣe ranù sí. ẹ lo ẹ lo kí ló ṣẹlẹ̀. Eh, mo sì lọ́ọ́ sí mi àṣeyọrí ẹ sí mo láti padà síwájú lálẹ́ kò yí pé wàhálà kò ṣẹlẹ̀ but the fact ni pé èmi pẹ̀lú ìyàwó mi á láti lọ bìkan to solve some things between uh, family you shall we have to go to your. but why you talking like this ṣe o kò máa lọ just like that wàá fún mi sílẹ̀ àti ẹni ṣe anything o ní tó o ní fọwọ́ kọ́ mi o ní kiss mi o ní bá mi ṣe wé as any don't ah. come on try láti understand now o ṣe àṣọmọge you are married woman o dàbọ̀ bẹ́ẹ̀ yìí ló ṣe máa ṣe nǹkan yín okay adébínsẹ́yìn bá ṣe ń wọlé ó ṣe ń pè mí kí wọ́n padà bọ̀ bàdàn i have to go ìjọkọ̀ wọn ṣe ní pé àwọn boys àkówà àti ọkùnrin àti obìnrin wọn bá mi wà bó ṣe máa mọ́nítọ̀ wọn take care of them very well please o mọ̀ pé a mọ̀ wọn dáadáa we are not used to them rí pé wọn ò kọjá àyè wọn tó bá dẹ̀ dàárọ̀ la ní just by seven thirty i will be here please. no problem tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn o lè lọ báyàwó ẹ but agreement ma change agreement báwo. yes agreement wa máa change tó túmọ̀ sí wípé now you are a coordinator and a manager you understand so o ti di fifty fifty báyìí kò sí nǹkan tó ń jẹ́ eighty twenty mọ́ ok. ẹ má bínú jàre àǹtí mi tẹ̀ bèrè kí lẹ fẹ́ mi kí ni kí yẹn wá yín drink ok ẹ má bínú ẹjọ́ torí ti Ọlọ́run ẹ ṣe. not serious àti pé mi kàn ráyè tiẹ̀ báyìí ojú ọjọ́ báyìí ojú ló fẹ́ rọ̀ yìí tí mi bá ṣe alonso yìí mo bọ́dọ̀ bàdá ṣe máa rí tójú bá ń sí jẹ́ máa lọ i'm not even okay again jẹ́ máa lọ. so you still want me to go. please please ah. hello. ṣe ṣe báwo ló ṣe ń ṣe báyìí náà ṣé o máa fi mí sílẹ̀. ṣé òun lọ lóòótọ́ ni àbúrò àìtó ṣe báyìí náà ó ṣe wà considerate báyìí ah, ah. ṣe You try to understand me now. Buate, bàbá bàbá

kò sí problem. ṣé tí mo kúkú yìí. rárá ó fi àjí àti ìrẹ́ kò sí sí wàhálà yìí. reaction yìí lè nǹkan tó bá wà gbà yìí fèsì. adàkẹ́ fèsì ọmọ pé yín ẹ má ṣe nǹkan tí ẹ mọ̀ kẹ máa yọjú wọ́wọ́wọ́wọ́ máa ṣe gbé nǹkan tí ó kàn yín ṣé ti gbọ́ tí mo sọ. we are sorry. it's okay sorry ma it's okay. Mm. sorry for yourself ṣe ẹyin lẹ mọ mọ. Uh, jẹ́ pé kejì nìkan ló lè wáyé kàdé. because i'm the most responsible lady oh, here. hello ma sorry. bọ̀ kí ló ṣe é gbogbo tí ẹ̀ lè laminate id card níbi kejì ẹ wo bó ṣe look responsible now. yes ẹ sọ̀rọ̀ ma ṣe é. ẹ wo ètò ìṣèjọba ẹ jẹ́ ká fi bèrè sílẹ̀ náà iṣẹ́ ti bẹ̀rẹ̀ so everybody ma lọ drop our bags síbẹ̀ she understand so we now start from here. okay follow me. Mm. look at this place ṣẹ́tìrì ṣẹ́tìrì gbé ṣe lọ. ṣé máa bẹ̀rẹ̀ sí ṣẹ́tìrì look at this ìjẹ́ ìyẹn ẹni pé gbogbo rẹ̀ ń sọ so I'm gonna clean it gbogbo àwọn corners yẹn a máa clean gbogbo ẹ̀ ọ̀tún ti yẹn sọ ẹjọ́ ẹ má yẹn kàṣẹ ọ̀lẹ́ o so ṣẹ́tìrì sì a máa ní láti clean everywhere ṣẹ́rí gbogbo àwọn corners yẹn jọ ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ please. ẹ ẹ àǹtí Amaru bí ṣe wà báyìí mo ti di pa. báyìí èmi ti di pa àǹtí báyìí bí ṣe wà. hello hello <laughs> okay. Would you talk? Sorry, ma'am. Nǹkan tó bá wá sí ọ̀nà kàfíìsì. Did you understand? Okay. Iṣẹ́ ti wá tẹ̀ rí. Sọlọ ṣiṣẹ́ yín. Sorry. A máa ní ìdìgbàlẹ̀, a máa ní ìdọ̀kọ̀ àdá ẹbí. Àǹtí ò, ẹ̀ ní ìdí. Ṣé ẹ di méjì? Ah, ah, ah, mo ṣe rí pé gbogbo yín ẹ̀wà òkè. Ẹ sì. A máa ṣiṣẹ́ ìṣẹ́ dáadáa. love. realize Because the way we youth nowadays actually handle love, it's nothing to write home about. Most especially our ọ̀dọ́. Àwọn kan á pè ní love or tíntín. The same people wọ́n lè tún pè ní àpọ̀ ah, Titanic love ni o. Ìgbà tó ti rí olórin míì tó máa sọ fún ẹ pé tí wọ́n bá la òun lè bẹ́ sínú òkun, ọkùnrin bẹ́ sínú ọ̀sà. Imagine kọ́yìn máa sọ fún ẹ pé tí wọ́n bá la òun torí ìfẹ́, òun máa gbaná mú and, and do you believe that is going to be possible? My dear, a burúkú irọ́ funfun ni. But if we didn't do this, that about bá tán yìí, a ní gẹ̀tì ni. So kí n ṣe fọ́ọ̀tì Yes. Tí mo bá right, She in tó ń ṣọ́ láti sọ fún mi sí ni wípé mo ṣe jókòó síwájú mi tí mo bá mi sọ̀rọ̀ yẹn, mo ń tàn rárá mi ìtàn yàtọ̀. Bayo, wojú mi dáadáa. I know you will fail me. Just look at my eyes, the two eyes. Mo ti já tipẹ́ tipẹ́. Aṣírí èyí ọkùnrin ti tú sí mi lọ́wọ́ long time ago. So, mo mọ̀ yín, mo mọ̀ nǹkan tẹ́ ẹ lè ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, mo ti mọ̀ yín long time ago. Àti wípé pẹ̀lú gbogbo nǹkan tó ń bá mi sọ látẹ̀ nǹkan ti sọ̀rọ̀ ìgbọ̀n fi hàn dáadáa dájú wípé ẹlẹ́tàn ni mo fún ara ẹ̀ so mi ò trust ẹni I eh. can't trust you. obìnrin. má sọ pé obìnrin kankan eléyìí kọjá ọ̀rọ̀ obìnrin àbí ọ̀rọ̀ obìnrin this time around the fact is bó ṣe wà yìí kò sí nǹkan kan tó lè bá mi sọ ní alẹ́ tí mo lè gbàgbọ́ mi ò lè gba ẹgbọ́n àti wípé Yorùbá bọ̀ wọ́n sọ wípé tí ọ̀rọ̀ bá ti pọ̀ jù irọ́ ẹ̀tàn òun ló máa ń gbẹ̀yìn I can't trust you. ọba jẹ ká fi ọ̀rọ̀ Yorùbá lé. No, you, you. No, no, no, it's you, you. Are you calling me? Yes. It's fine. Please call. Excuse me. <clears throat> yes. sọ̀rọ̀ lọ́wọ́. gbogbo rọ́bìṣì wa ẹ́ eh? sẹ́mi nìkan ni màá kọ́ níyàwó ni máa bọ̀ lé mo tún délé sẹ̀ níbo ló gbà lọ. ìbálòpá pásítọ̀ go and meet the pastor. as well as I Really? Yes. <laughs> um, oh, you can give me more. Yeah, I can give you more. More. Ah! Yes, yes, Kilove. What do you want? She says she's sorry. Hello. Leave. Leave. Huh? Get out! Get out! leave, leave, leave, leave, She says she's sorry, we can go on. Kí ló She says she's sorry. Kí ló ṣe tó ń I want to Forget about Bone. Let's go back. Where is she to you? Let's go. Kí ló wà Just take me to high level. No, no, you have to tell me. Between me, me, me, me, me, me, me, me, me, me, me, me, no kẹta bàtàbàtà. no má sọ fún mi kí ni kò tó wà láàrin méjì. ló ń ṣe báyìí ló ń gbọ́n báyìí. o láti gbọ̀n because o rí can't you see how you looking beautiful. jọjọjọ wọn báyìí kí tẹ́sán yẹn kú wọn lè gbá lámọ́ àyè wọn lè gbá lámọ́ tó rí ti. oṣù i'm ready i'm yours i'm all ah! yours. Daddy. Go on, Daddy. Daddy. Pastor. ọgbà ìlàwà níta gbogbo yín pátá ẹ máa jáde bọ̀ ní kọ̀ọ̀kan. wa. Fimi lẹ́yìn, 啊！羡慕。 láéláé fúláàtì wo ni mo mọ̀ tí mo fẹ́ wọ̀ ń bíbà ẹ̀. ẹ̀gbọ́n ẹ ká sàn ẹ sà ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí padì. àlàyé ní sùúrù ah, ẹ̀gbọ́n ìwọ ni eh, sọ́n tó ṣẹlẹ̀ fún mi ní máa. mọ́ṣíìnì náà ni ìmọ̀ tí ń ṣe báyìí nísìnyí. ooo ah ah, ah kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah ah. ìyá náà ó ti ṣiṣẹ́ náà jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ. láyé kí ló ṣẹlẹ̀ kí ìkíní náà ah ẹ kèlélẹ o má fi tẹ dá mi dúró náà kò dẹ̀ rí bẹ́ẹ̀ o ṣé kí kíkẹ́ fúnra mi ni jẹ́ kí kíkẹ́ fúnra mi ká máa lọ náà ká máa lọ má fi tẹ dá mi dúró náà orí bẹ́ẹ̀ má fi tẹ dá mi dúró Ìbàdàn ah! ọmọ fk lélẹ̀ má kó bá mi bọ̀ bọ̀ ẹ máa máa pawọ́ ẹ̀ nílé náwó sí machine ẹ nílé náwó sí machine Ìbàdàn. kí ló ṣẹlẹ̀. ẹ gbọ́ sẹ́rí pàdé mi tàjọ ń gbé Peter eh. owó tí mo gbé sínú ilé okùn okùn okùn gbé okùn. kìló. ṣàlàyé farabalẹ̀ explain fún mi èmi tó wà wájú mi èmi tó wà wájú ẹ̀ èmi tó wà wájú ẹ̀ ẹrú ni mi o mi ní sẹ́kọ̀ọ́ ti o. ṣé mo sọ fún yín. Eh? fk fk ah ah. ẹjọ́ òkú òwe ayé lọ. wọ́n mọ̀ bí ṣe mọ́tì ní báyìí ní ìsìn báyìí. ah ooo oh, ah ikọ̀ ah ìjà àlàyé máa jà mí tó má fi tiẹ̀ kó bá mi má fi tiẹ̀ kó bá mi náà. èmi náà ti ń gbé mọ́sìnì jáde nínú ilé tí mo sì re kó èmi iṣẹ́ mo fẹ́ ṣe ẹ ní sùúrù ẹ ní ẹsẹ̀ mo pọ̀ rọ ọ̀rọ̀ ẹ́ńjìnì ní ìsìn kèsè kèsè máa ṣe. check check mi ni má fi tiẹ̀ dá mi dúró o. epo wà nù mọ́sìnì rùn ní náà rí. ọmọ epo wà ètí ṣe mọ́sìnì rùn bí adáni dódó ń oh. gbèsè wọn ní báyìí. iṣẹ́ tí mo ṣe ṣe owó ẹ̀ fi sínú ilé so pàdé mi yẹn Peter o máa mọ Peter yẹn dáadáa. ẹnà bọ̀bọ̀ tí àjọ kọjá ń jọ yẹn tàjọ ń rìn tí mo fi tí mo fi ń ṣe ọtí yẹn tẹ́lẹ̀ kú báyìí. bọ̀bọ̀ yẹn ní tẹ́lẹ̀ báyìí ló kúrú yẹn. owó tí mo owó tí mo gbé sínú ilé yẹn lé ní kò lè tí ju bí abiy one hour lọ o kò gbowó yẹn o kò gbé jápa. yes yes kò tí tó one hour mo rí eégún tó gbé kọjá pẹ̀lú báàgì white kan. bẹ́ẹ̀ni sá eh, báàgì yẹn gẹ́gẹ́ ni báàgì yẹn gẹ́gẹ́ ni. ẹ farabalẹ̀ ní sùúrù fún mi ìyẹwò ni a máa fọ orí ẹ̀. mo fẹ́ pé egun egun ló gbé yẹ n sáré pé egun fún ẹ àwọn ọmọ mi gbogbo ẹ ọmọ mi gbogbo wọn mo fẹ́ kú ni. màá fọ orí ẹ̀ dànù kí n tẹ̀ ṣé you don hear the matter abi ah, you no get after dem pikin. ẹ ló egun. ọkọ̀ lélẹ̀ o ah, mo tún fi mí kọ̀ ni. mo wà lálàáfíà. àfọ abúlé wa. Eh, ẹ eh, ẹ mọ́sìnì ní yọmí lẹ́nu ọ̀nà ibi tá a ti máa wọ sọ́ọ̀lẹ̀ ìbàdàn ibẹ̀ ni mo wà báyìí nísìnyí. ẹ má wọrí màá mú ah. ẹ mú bẹ. ẹ má yọjú sí mi. má wọrí mo ń bọ̀. ìbàdàn. ó dáa ó dáa. ìbàdàn ah, ọmọ mẹ má fi tiẹ̀ kó bá mi o dẹ tó fi mí kọ o tó fi mí kọ o tó fi mí kọ rubbish. kí ló ṣe é. ìbáṣe mọ́sínì tí ò da ṣé ẹ wàá máa sọ̀rọ̀ ah, sí mi bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí mi ni èmi náà máa gbé mọ́sínì kó lé owó yìí bí èmi fi rà ó sì rẹ́ pé one thousand naira ṣé yé ti wá tán ní ìsìn kíákíá báyìí ó mọ̀ ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe ọ̀kadà ẹ̀ mọ̀ wá ó mọ̀ fọṣọ yíyan. ọmọ mẹ́ẹ́n ah! ọmọ àgàtù leave Ìbàdàn mọ́tò ah! Ìbàdàn. Ìbàdàn owó tó sọ ọkọ fún ẹ iṣẹ́ tèmi pure mi ò dáwọ́lé iṣẹ́ kan kí n má yọrí ẹ̀ rí so ń gbọ́ mi sá tí máa ṣiṣẹ́ yẹn sixty forty ni. ẹ wò kódà kó jẹ fifty fifty lẹfẹ ṣe ṣẹgẹ tìkẹtì mú sọ ẹ gbogbo ọ̀nà tí bá lè bá mi gbà láti gbowó yẹn jáde kó sí wàhálà. lódodo alaye sọmọ tó sọ sa adé ló ń ṣe fẹ́ mi o èmi máa sáré pa ẹ tó bá fún mi lọ́wọ́ mi o. gbàgbé máa fún yìí kó sí wàhálà gbogbo ọ̀nà tí bá lè bá mi gbowó yẹn jáde ẹ jáde fifty fifty kó sí wàhálà. o ti rówó ẹ alaye alaye o ti rówó ẹ ọmọ mi. mo sọ fún yín kò sí wàhálà ẹgbẹ́ ìjọba. àmọ́ ẹ mọ̀ ẹ yẹn. ẹ gbà ẹ fọkàn yín balẹ̀ fọkàn yín balẹ̀ ẹ̀gbọ́n tí mo sọ fún yẹn ah, àwọn oníwó kọ̀ǹtró gbogbo street yẹn. kò dé da fún Peter o. ṣé mo sọ fún kẹ mo sọ fún ipò lè ní bọ̀bọ̀ ẹ̀ ìgbà tí mo sọ pé mo ń rí ti màá káàdì ẹ̀ ṣẹ́ igbó yẹn ṣe ẹ̀ ti níṣẹ́ náà ti rọrẹ̀ tẹ́ tẹ́ gbà sílé kẹ́ gbárù èmi sílé nísìnyí ẹ̀ bá àlà ń kọ̀ǹtró gbogbo àdúgbò gbogbo kọ́ńpáǹdì àlà ń kọ̀ǹtró ẹ̀ ẹ̀ ṣáà máa máa rojú ẹ̀ máa rojú ẹ̀ máa rówó yẹn gbà ẹ̀ gbọ́ ẹ̀ máa rówó yẹn gbà ẹ̀ máa rojú ẹ̀ bá ti rojú gbogbo gbogbo yẹn máa ṣe Lan! Lọ́tí àbùnà wetin you want oya ẹ jẹ́ kí settle yín náà ìbọn ẹ ò mọ yín náà ọpẹ ẹ bẹ máa wẹ lé. so ẹ bẹ kú àbí màá sáré fún ara bí. àlàyé kìlọ̀ kí ni wọ́n sọ sí ẹ. owó owó tẹ̀lé wà dání sí bá tẹ̀lé gbowó ọ̀gá dání ọ̀bọ̀ bukú ni ayé tẹ̀lé bàjẹ́ bẹ́ẹ̀ kúmọ̀ sí bẹ́ẹ̀ kúmọ̀ sí ni à oh, màá eh? sáré fún ẹ. ibo ah, ibo bẹ́ẹ̀ kálẹ̀ náà. bẹ́ẹ̀ kọ́ ni mo sì jọ fún mi. yẹ fẹ́ kú yẹ fẹ́ kú àgbọ̀ ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀. àbílẹ̀ ọmọ mi parí ẹ̀ tó gbọ́ parí ẹ̀ wèrè olórí burúkú orí àbóyá torí ẹ̀ náà ni masini gan ìtakú nìsín gbogbo mbọnà tí wọ́n ń gbé lọ báyìí ẹ̀gbọ́n yìí dẹ̀ ni wọ́n burú ah! olóòní jẹ́ pa ọmọ yìí dànù ní ìsìn báyìí wọ́n ti ń gbé lọ yìí ah! àlọ́ rámirámi nù ní báwọn ah! wọ́n ti gbé lọ orí rẹ̀ ó sà kó ọyọ́.

èrè ọgá ìwọ náà lẹ́rù. ẹ má débi yẹn kí ló ọgẹ ọgẹ bá ti dé máa jẹ lẹ́nu pé èmi máa kú lórí ibà yín sí. rere ọyá yẹyẹ bọ bọ bọ fún mi. ọgá. ṣé kí ló ṣẹlẹ̀. bàbá mi ẹrù tí mo rí ni. ṣé wọn ló ń lo mc. wèrè máa ní. wèrè ni yẹ́ẹ̀ ni. ayé bàbá. olóbùkún ni yẹ́ẹ̀ ni kílódé ọlọ èmi náà kó gáàdì fún ọyá sẹmi wa ala sẹmi náà kó gáàdì fún. Ah. bàbá mo ti expect pé kí bọ́ọ̀sì dé bàbá nǹkan tó ṣẹlẹ̀ ni pé street everybody wà o lè gbé o lè gbà ni eh. iṣẹ́ wà nù ẹ̀ eh. ọmọ ẹ̀ ọmọ bàbá ká fún tá a so kó mọ bá tiẹ̀. Ah, ah, èrò sọ́ọ̀tù wa bí o ti ń lo òun ló dúkúrú yẹn o bẹ́ẹ̀ kú ni ká fọmọ bàbá ń tán sókò mọ bá tiẹ̀ lọ main main boss méjì àjọ ṣiṣẹ́ yẹn ṣera wọn náà. ẹ mm, mi nìyẹn o ló bukú nìyẹn èmi ló ń lóhùn fún. no mo lóhùn yẹn bàbá kákan sa. ayé ká ah! ẹ ah! ah! ló lò. mo lóhùn ẹ a kò rí yẹ olókùn yẹ ebi ebi olórí o bẹ o bẹ kú a. bàbá bàbá bàbá o fẹ́ kú àbí. bàbá kò rí bẹ́ẹ̀ náà ká lọ sá síra náà. àti kú ẹ̀dá náà rún. kò ní dáa fún yẹ wọ́n bá wo mò ń sọ̀rọ̀ wọn náà ń sọ̀rọ̀ aláìpẹ́ ẹni tó fẹ́ pè nìyà ah, èmi èmi èmi àti ẹ kò ní dáa fún ẹ wọ́n bá wo ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀. Passa por ò ní ta ìlú sọ eh. pé náà ló wà ń bẹ. kò sí wà. mi fọ́ dọ́là òkè ah, báwo ni bàbá yẹn sá ṣé náà ló wà ń bẹ yẹ mọ kúláàsì mo ti yá ẹrú kú. ná lówó eléyìí èmi wà ń gbòòrò kí ló ń ṣe ẹ́ láàbò tó ń gbòòrò ayé ìyá ẹ̀ ò lè dà láti kú kú ẹ̀. ìyá ìyá. ṣá ṣé ti gbó ti bá géèmù jẹ ṣá tí mo dẹ̀ gbé wọn gógó. ee gbọdọ. ah ẹ̀gbọ́n boss boss. aláì mo trust mi gan. Ah, ẹ ẹ̀gbọ́n wà nílé. kí n bá wọn gbé wọlé yìí náà. Ah, ṣé wàá kú. gbọ̀ngàn ẹ̀ka lágọ̀ ọlọ́. ẹ̀ka lágọ̀ ọlọ́ shit wo lẹ wa ẹyọ ọmọ òbí lẹ yín náà ẹgbẹ́ ẹ̀mọ ìwé ọ̀lára yín ni. ẹjọ́ àlàyé ọ̀bẹ yẹn ti dé. wọ́n ti dé wọ́n ti dé wọ́n ti dé o. àwọn ọmọ ọ̀bẹ yẹn ó ti máa lọ́wọ́. ẹrù kúrò ní wórì. ẹ̀gbọ́n. nígbà wo afa. ọmọ mi ẹ jẹ. ẹ̀gbọ́n. ẹ mọ sọ fún mi wa ó ṣù ọgbọn àwọn máa gbà dé. ẹ gbé o. wọ́n ti gbà àgbà ó nìyẹn. má jẹ change ẹ fún ẹ. ẹ̀gbọ́n mi fọ́. má jẹ change ẹ fún ẹ. agreement ni fifty fifty. ẹ̀gbọ́n kò sọ kò sí wàhálà ṣé bí mo sọ fún yín pé kìíní kò sọ̀rọ̀ lóye eh. ó ti gbà lẹ̀ ẹ́ jẹ́ ká kọ́ bùn kan sára rẹ̀ ká pọ̀ ṣàkè. Eh, na so it's called for celebration. ẹ ah, eh, ma ẹ ma lọ fún mi ní èmi mo jẹ ẹdí o. kò sọ̀rọ̀ jẹ ẹdí bẹ́ẹ̀ náà. ẹjọ́ mi ìfọ̀rọ̀ àyẹ̀kí ah, kọ́ wò ó yẹ. smile of me ó tutù gbọ́. ọ̀rẹ́ yeah, wèrè. ọ̀dọ́ báwo ni mo sì rí rí. báwo ni mo máa tún rẹ̀ náà. mọ́ mi báwo ni fifty fifty lówó yìí o. sọ̀rọ̀ mi yẹ. sọ̀rọ̀ mi sọ̀rọ̀ fún mi. fifty fifty mi. ló bá ti máa sanú báyìí vai bá yẹ ká ṣàánú ó ti wà lẹ́yìn. Hmm? toilet so toilet wà mí. Ah! toilet wà mí bẹ̀rẹ̀ náà. toilet. toilet wà mí. yóò. ó wà eh! mí. yóò. ẹ́ẹ̀. ló bukú ni yẹ ọ̀rẹ́ pàmì. farabalẹ̀ náà farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ fẹ̀yìntì. sinmi sinmi. èyí wọ́n tẹ̀wé wọ́n lè trust me. fẹ̀yìntì. ẹ̀gbọ́n kò dá. fẹ̀yìntì fẹ̀yìntì. dábàá yìí. inú mi ò. kí ló ṣe ẹ ah, kí ló ṣe ẹ. Ah. Ah, farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ fẹ̀yìntì fẹ̀yìntì. Oh. you don sabi too much now. ẹ sọ fún mi báyìí. ẹgbẹ́ máa ti wáyé olú náà wọ́n á máa ti lọ. gbàgbó dáre gbàgbó you oh. don sabi too much too much. Oh. ah owó mi dà. aláyé lọ jísẹ́. owó mi dà owó mi dà sẹ́ jísẹ́ jí jí owó mi dà owó mi dà. Ah. bẹ́ẹ̀ rọ̀ mo tè é fẹ́ràn bẹ́ẹ̀ mi náwó ó tà kò mọ̀ mí gbòòrò ni mo wà street bàjẹ́ ìwọ báwo ìwọ báwo àná dọ́là yẹn tó sì jó ṣẹlẹ̀ ìwọ báwo màá lọ change fún un. ìyá ẹ. Ah! owó mi lásẹ̀ jí jí jí sẹ́ owó mi ò ní bá ẹsẹ̀ yóò fi dáa ah! ni. where my money where my money owó mi dà owó mi dà ló sẹ̀ jí sẹ̀ jí àyò jí sẹ̀ ah! jí ló fi dáa ẹsẹ̀ ló fi dáa where my money sọ bí tó wà sọ bí tó wà fún mi. all them here wọ́n mrs ìtòkùnbọ̀ ló pè mí tó ní kábà renovate ilé ibi pé àwọn family ọba àná ni wọ́n fẹ́ wá lò bí fún ayẹyẹ àwọn kẹ́mi yesterday. àwọn òṣìṣẹ́ ibi ni o ọ̀dọ́ stop it na bí kí ni gbogbo eléyìí náà. ṣé wọ́n ní kẹ́ wá bá wọn renovate ibẹ̀ àbí wọ́n ní kẹ́ rán wọn kíkan agbégbòdì. táwọn boys yìí ti ń try láti escape pẹ̀lú góòdì làwọn gas tó wà lẹ́fẹ̀rọ́mẹ̀ ti gun wọn down as you can see now so you are all in mess. orí ẹlẹ́mọ̀ ṣe o. are you through with that? gentlemen arrest them you are under arrest. Eh? Oh, yeah. Ah! Ah! close it close it close it close it. ta ló jí góòdì nínú